وكما حث النبي صلى الله عليه وسلم على ذلك في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى هو رأس الأمر كله عباد الله اليوم سنتحدث حول قدوم أيام مباركات التي هي أفضل أيام الدنيا والعمل الصالح في هذه الأيام خير من الأعمال في غيرها من الأيام عباد الله بعد أيام قلائل سندخل في شهر ذي الحجة وهي آخر الأشهر آه الذي أمرنا الله سبحانه وتعالى أن نعبد الله سبحانه وتعالى فيها واعلموا عباد الله أن هذا الشهر هو شهر ذي الحجة وقد ذكر الله سبحانه وتعالى كثيرا من فضائل هذه هذا الشهر قال الله سبحانه وتعالى والفجر وليال عشر وذكر المفسرون أن ليالي العشر في هذه الآية الكريمة هي الأيام العشر الأول في شهر الله ذي الحجة واعلموا عباد الله أن لهذه الأيام فضائل لم تكن في غيرها من الأيام لأن النبي صلى الله عليه وسلم ذكر في حديثه الصحيح حيث قال ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع لذلك ولم يرجع لذلك بشيء هذا يدل على أن العمل الصالح في هذه في هذه الأيام العشر يفضل العمل الصالح في جميع أيام الدنيا سوى هذه الأيام وقد ذكر العلماء رحمهم الله أن أن آه، ليلة القدر هي خير من الليالي من بقية الليالي أما الأيام فأيام العشر الأول من ذلك من شهر الله ذي الحجة آه، هي أفضل من جميع الأيام وقد ذكر النبي صلى الله عليه وسلم في هذا الحديث أن العمل الصالح في هذه الأيام خير مما سواها من الأيام وسأل الصحابة رضوان الله صحابي رضوان الله أو صحابة رضوان الله عليهم سألوا النبي صلى الله عليه وسلم عن أيهما أفضل العمل الصالح في هذه الأيام أم الجهاد في سبيل الله وقال النبي صلى الله عليه وسلم حتى الجهاد في سبيل الله لا يخذل العمل الصالح في هذه الأيام إلا رجل خرج خرج إلى الغزوة بنفسه وماله ولم يرجع بشيء ولم يرجع من ذلك بشيء واعلموا عباد الله أن العمل الصالح أو له أوجه كثيرة من صيام وقيام وصلاة وصدقة وغيرها من الأعمال الصالحة ولا بد لنا أن ننتهز هذه الفرصة آه، السانحة لنتقرب إلى الله سبحانه وتعالى ولنكون من الذين آه، سيحظون بالجنة النعيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم عباد الله مما يتعلق بهذه الأيام من الأحكام هو قول النبي صلى الله عليه وسلم إذا دخل العشر وعنده أضحية يريد أن يضحي فلا يقلمن ظفرا ولا يأخذن شعرا أو كما قال أدوك اسم الله سبحانه وتعالى أطريكات كما سواجه النبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى كي يقول الله أكبر مباهم سابع النبي أدوك بيتوا على النبي صلى الله عليه وسلم في سوف تجوب إلى القيامة ẹ̀yẹ̀rú sí Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ṣe máa ti síwájú fúnra wa ní gbogbo gbà ipe gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun náà la máa gbélékè òun náà la máa ti síwájú gbogbo ọ̀rọ̀ ó wá dúró lórí bẹ́ẹ̀ ìlànà nabi sallallahu alaihi wasallam òun náà ló lóore jù nínú gbogbo àwọn ìlànà tí yẹn bá máa ń tẹ̀lé òun náà lè yóò fi rórí láyé àtúbádíjọ́ ọgbẹ́dẹ̀ alkiyama ẹ̀yẹ́rú sí Allah subhanahu wa ta'ala káwà lọ lè máa ní pé tó burú jù nínú gbogbo ọkàláyé òun náà ni àdádálẹ̀ àdádálẹ̀ taari ń anù ní anù ta sì rí ń kò síbi tí ma gbé ní lọ tó sáré pé ma gbé ní wọ́n náà ní kí ọlọ́wọ́ bá lè kí ọlá kó sọ mi kó sọ gbogbo Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́wọ́ bá alẹ́kẹ́ọ́lá gẹ́gẹ́ bí ó ti pa wá láṣẹ ká bẹ̀rù rẹ̀ ní ti pàápàá ní tòdodo láláì fi dúdú pé fún nínú bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam náà bọ́ọ̀ náà ti ṣe wá lójú kòkòrò

nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá adékẹ́ ọlá ó gbọ́lá fún ọmọ ànábì adam ó ní wọ́lá fọ́díkà rọ́mìnà bá ní adam wàhàmàdáhùn fil barri wal bahar ọlọ́wọ́ bá adékẹ́ ọlá pọ́ ọmọ ànábì adam àlé ó sì ṣe gíní ó pán wọlé lórí gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́ bá adékẹ́ ọlá dá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn nǹkan mínà tí èsè abẹ̀mí nínú àwọn ọjọ́ ayé ni ọlọ́wọ́ bá adékẹ́ ọlá máa ń gbé ọlá fún àwọn kan níwájú àwọn ọjọ́ míì ọlọ́wọ́ bá adékẹ́ ọlá ó mú àwọn mẹ́rin nínú àwọn oṣù ó sà wọ́n lẹ́sà nínú àwọn oṣù méjìlá tá a ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn oṣù mẹ́rin yìí ọlọ́wọ́ bá àlejò látún mú ẹyọ kan ó sa alẹ́sà oṣù Ramadan ó gbé gbogbo wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn ọjọ́ ayé ta ní àtàwọn òru ọlọ́ọ̀bà àlejò lágbọ́lá fún àwọn ọjọ́ kan ju àwọn kan lọ ó gbé ọlá fún àwọn òrukàn lórí àwọn òrukàn tó jẹ́ pé ìjọsìn tá a bá ń ṣe nínú àwọn àsìkò yìí yóò máa lọ́lá ju àwọn ìta bá ṣe láwọn àsìkò mìíràn tó sáwọn ọjọ́ ta sọ yìí lọ tábàlọ́ lè wò ọlọ́run bá lè wa nínú alukur'an nípa ilé Lailatul Qadr òru

èyí tó jẹ́ pé tàbá wò nígbà tí ó bá ti di jímọ̀ tí ń bọ̀ á ti wà nínú zùlíjà tàà sọ yìí á ti kó sí á ti wọnú zùlíjà so àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ inú dùlhíjà yìí òun náà lọ́lọ́wọ́ bá àríkẹ́ọ́lá oróyìn rẹ̀ fún wa inú al-Qur'an nígbàtọ́lọ́wọ́ bá àríkẹ́ọ́lá ń sọ̀rọ̀ ó ní wal-fajr wa layalin ashr ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá fi al-fajr búra ó wá fi àwọn ọjọ́ ayé mẹ́wàá kan ó fi búra àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní ọjọ́ mẹ́wàá tọ́lọ́wọ́ bá àríkẹ́ọ́lá ń sọ nínú ayà yìí òun náà ni al-ashru àwọn ọjọ́ mẹ́wàá yìí ó wá lóore níwájú Allah subhanahu wa ta'ala ó ní àwọn ìdájọ́ oríṣiríṣi tó rọ̀ papọ̀ mọ́ àwọn ọjọ́ mẹ́wàá yìí ó ní àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tó yẹ pé a gbọ́dọ̀ mọ̀ nínú gbọ́nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ọjọ́ mẹ́wàá yìí ìtàfi ma ipé àwọn ọjọ́ yìí ọjọ́ tó lóore ni anábi sallallahu alaihi wasallam anábi sọ̀rọ̀ hadithu ya tó lálàáfíà anábi ni ma min ayyamin anábi ni kò sí ọjọ́ kan nínú gbogbo ọjọ́ ayé

tí ń bẹ ní mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù zilhijjá ní ìtò pé pẹ̀lú ọ̀dá Allah subhanahu wa ta'ala tíwájú kó tó di jímọ̀ tí ń bọ̀ a ti kó sínú ẹ̀wẹ́ ajọ́ àlàrúbá àbíjọ́ àlàníṣì a ti kó sínú ọjọ́ tàǹsọ̀ yìí nínú mẹ́wàá tàǹsọ̀ yìí ó wá wà ní àwọn ọjọ́ mẹ́wàá tó jẹ́ pé àwọn èèyàn máa ń ṣe fọ́núfọ́ra nípa rẹ̀ wọn a máa gbàgbé wọn ò ní mọ̀ bí pàtàkì rẹ̀ ṣe tó Sheikh Wahb ibn Baz rahimahullah wọ́n ní àwọn èèyàn máa ṣe gbìyànjú ní mẹ́wàá ìgbẹ̀yìn inú Ramadan àwọn èyí ó ṣe gbìyànjú wọ́n ṣe ìtìkáf wọ́n máa fáwọn èèyàn ló ń jẹ wọ́n gbáwẹ̀ wọ́n ṣe kìyàmù lé gbogbo nǹkan ní wọ́n máa ṣe láti pé kíni láti pé lépa dáadáa tí ń bẹ ní ọjọ́ kan ṣoṣo tí wọ́n mọ́jọ́ tí ó jẹ́ ó wá ṣeni láàánú ipé odidi ọjọ́ mẹ́wàá tó pé ànábì ti fi rinlẹ̀ fún wa pé ọjọ́ mẹ́rẹ̀ wáhùn òun náà lórí wà bẹ́ àwọn èèyàn wá gbàgbé nípa àwọn ọjọ́ yìí wọ́n gbàgbé láti máa ṣe Allah subhanahu wa ta'ala ń bẹ ànábì wa sallam gbàtà ànábì sọ̀rọ̀ yìí àwọn sàbí ànábì wọ́n mọ pàtàkì wa sallam sọ wọ́n mọ bó ṣe wúwo tó wọ́n wá béèrè béèrè tí ó fẹ́ rúyàn lójú gbàtà ànábì sọ pé gbogbo sẹ́dára tẹ́yẹ̀ bá ṣe láwọn ọjọ́ mi ànábì ní kò lè lóore tó ìtẹ́yẹ̀ bá ṣe lọ́jọ́ yìí àwọn abẹ́ ànábì pé wala jihadu fi sabilillah wọ́n ní kọ́dà téèyàn bá jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ńkọ́ téèyàn náà lóore tó iṣẹ́ téèyàn bá ṣe láwọn mẹ́wàá àkọ́kọ́ inú oṣù Dhul Hijjah yìí anábi jihadu fi sabilillah anábi ní kọ́dà kó jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala anábi ní ò lè ní ládá ní ládá rẹ̀ ò lè pọ̀ tó ládá téèyàn ó gbà níbi dáadáa téèyàn anábi sallallahu alaihi wasallam anábi wa ní illa rajulun kharaja bi nafsihi wa malihi àyàfi ẹni kan ṣoṣo àyàfi ẹran jihad òun náà ni ládàá rẹ̀ lè pọ̀ tí ó wà tó ìdásọ yìí anábi sallallahu alaihi wasallam ní àyàfi ẹni kan kharaja bi nafsihi wa malihi tó jáde lé pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ ó jáde lẹ́yìn ìgbà tó ná owó sí ojú ọ̀nà jihad tí wọ́n fi palẹ̀ máa fún ìjagun tó jọ́nà Allah subhanahu wa ta'ala òun náà tún wá jáde pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ òun náà tún participate bí jihad yìí anábi ni wàlàmùyẹ́rì jẹ́ mìndálíkà bí ni pé dúkìá rẹ̀ ó padà wálé ẹ̀mí tí ẹ̀gangan náà sì padà wálé ó parí sórí ju ogun ni ládàá rẹ̀ àwọn ọjọ́ mẹ́wàá yìí tàbáwáwò a rí pé nǹkan tàà ń pè ní dáadáa ẹn odò tó fẹ́ ní ẹn àwọn nǹkan kan tó pọ̀ ní tó jẹ́ pé a fẹ́ ẹ̀lé sí ohun ká rí pé tàà ń pè ní dáadáa ní adámini al'amalu sọ́ọ̀lẹ̀ òun náà àwọn onímímà náà fi sọ pé gbogbo tàà bá ti ń pè ní dáadáa òun nínú irun kíkíní àwọn nàwáfil tàà ma ń yàn tí ẹn tí ma dájọ́ dánìyẹ ìdákúrekú tẹ́lẹ̀ kó gbìyànjú kó ma ṣe lásìkò kó gbìyànjú láti ma gbààwẹ̀ èyàn lè gbààwẹ̀ rẹ̀ kọ́dà èyàn lè gbààwẹ̀ ọjọ́ mẹ́sàn àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah èyàn látọjọ́ àkọ́kọ́ tí ó fi di yọ́mù Àrafà èyàn lè gbààwẹ̀ rẹ̀ ọjọ́ kẹwàá òun náà lọ́dún léyá ààrẹ gbààwẹ̀ bẹ̀ èyàn lè gbààwẹ̀ àbí tẹ́yàn bá fẹ́ yọ àwẹ̀ kó nínú tẹ́ dáadáa lókù èyàn lè máa ṣe àsọ́dàkọ́ ká máa ṣe sàárà fáwọn èèyàn ká máa ṣàánú àwọn èèyàn àwọn aláìní àwọn atẹ́wọ́gbọ́rẹ́ ẹ̀yẹn kọ́dá àwọn fámìlì wa ká máa ṣe dáadáa sí wọn láwọn àsìkò tá a sọ yìí ọ̀rọ̀ dáadáa kó máa jáde lẹ́nu wa láwọn ọ̀rọ̀ tá a sọ yìí alìbàjáàṣá ká máa tújú ká sí èèyàn ẹ̀yẹn gbogbo àwọn nǹkan tá a mọ̀ lóore tá a mọ̀ ní dáadáa ká máa Ànábì ní kò sí àwọn ọjọ́ ayé mi tí ẹ bá ṣe àwọn tẹ́ dáadáa tí ó wà lóore tó àwọn ọjọ́ yìí tàbá wá wo nísìn àríkí ọ̀pọ̀lọpọ̀ wá àwọn ọjọ́ tá ń sọ yìí nísìn Ọlọ́run ọba àríkíọlá kìí sábà fi ọkà àwọn èèyàn sí àwọn ọjọ́ yìí láti máa ṣe àwọn dáadáa bẹ́ẹ̀ min tilawa ata tilawatul qur'an ká máa ṣe tilawatul qur'an ká máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn èyí ká máa ṣe ó gba àwọn nǹkan tẹ́yẹ̀ obìnrin súnmọ́ Allah subhanahu wa ta'ala nínú àwọn nǹkan olóore tó jẹ́ pé ó yẹ ká gbìyànjú ká ṣe kí ni ká máa sálápá tètè lórí ẹ̀ níbi mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul yìí inú àwọn nǹkan tó rọ̀ má oṣù mẹ́wàá àkọ́kọ́ ní oṣù Dhul-Hijjah yìí òun náà ni ẹran pípa kò tí yẹ ká sọ nípa ẹran pípa báyìí àmá nǹkan kan wà tó ṣe pàtàkì tó yẹ pé a gbọ́dọ̀ gbé wọnú yìí alaihi wasallam anábi ni pé

láti jọ tí mẹ́wàá àkọ́kọ́ bá ti wọlé ìjọta bá ti bẹ̀rẹ̀ o gbọ́dọ̀ mú kankan kò lára rẹ̀ o gbọ́dọ̀ fárún erí o gbọ́dọ̀ fárún abíyá o gbọ́dọ̀ abẹ́ o gbọ́dọ̀ kankan kò lára rẹ̀ náà àti ẹgbọ́dọ̀ tẹ́lẹ̀ àti mẹ́wàá àgbọ́dọ̀ ilé yìí àmọ́rùn àwọn arun tó lẹ́kọ̀ọ́ ṣògbòrò àwọn eléyìí nìsìn inú àwọn ẹ̀kọ́ ni tó jẹ́ pé ó yẹ ká gbìyànjú ká palẹ̀ máa rẹ̀ kalẹ̀ ìwọ̀n tó wá mọ̀ pé rẹ̀ kún tí a ò wá nífẹ́ fi hùn ìsọdún bẹ́ẹ̀ tó sì mọ̀ kó pẹ̀ran síwájú kó tó di àkọ́kọ́ dòníjà gbìyànjú láti fanu orí rẹ̀ láti gẹrun rẹ̀ gbìyànjú láti gé kánà rẹ̀ nítorí pé àwọn onímọ̀ wọ́n sọ pé eléyìí tún láti wọ́n ní haram ni kẹyànṣe nítorí pé níta yóò tọ́dà anábì sallallahu alaihi wasallam àrí náà yuni anábì ní fàlàyà kúzánà sha'ran anábì ní ogoro gbóòrùn kankan kó lérí rẹ̀ eh, wáyù lélè látọ̀dà nabi sallallahu alaihi wasallam tàbá ti rí pa nabi kan kan fún wa a lè gbé lọ síbi makru àyàfi ká nǹkan míì tó fara pẹ́ tí ó jẹ́ kó yíwa pé makru lélè àwárí so a jẹ́ pé a gbọ́dọ̀ sí kíni tó lá ọ̀ràn ànábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa ni so eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ kíni tó rọ̀ kan mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah ni aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa Thank you. <coughs> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه الطيبين ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله فقد تحدثنا حول آه، فضيلة العشر الأول الأول من شهر ذي الحجة واعلموا عباد الله أن هناك أحكام تتعلق بالأضحية لابد أن تتوفر بعض آه، هذه الشروط في الأضحية كما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه آه، هناك أربع آه، من البهائم التي لا تجوز الأضحية بها كما قال النبي صلى الله عليه وسلم في حديثه الذي في في مسند الإمام أحمد وسنن ابن ماجه وغيرهما من كتب الحديث قال النبي صلى الله عليه وسلم أربع لا تجوز أو أربع في رواية أخرى أربع لا تجزي وقال النبي صلى الله عليه وسلم العوراء البين عورها والمريضة البين مرضها والأوجاء البين ضلعها والكثيرة التي لا تنكي àdúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ kí á ti gẹ̀kún aṣíwájú wa nabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí a ti sọ fún àwa níbi kútùbà alákọ̀ọ́kọ́ nípa àwọn apákan nínú àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah bákan náà àwọn tó ní ṣe pẹ̀lú ẹ̀ òun náà ni pé lẹ́yìn ìgbàta bá ti mọ̀ ní ìwẹ̀ ẹran tàbá pa ó tún ní májẹ̀mú tí ìsìláàmù gbé kalẹ̀ fún kèsìpá àkànbẹ̀ràn kan tàbá rí kèsìpá mú ẹran rà mí ó rọ̀bẹ́ kèsìpé ẹran tàbá mú tó yẹ pé ògùn láti gbé dúó ni ẹran tó lálàáfíà anábì sallallahu alaihi wasallam wá jú àrùn mẹ́rin kan anábì ní àwọn ẹran kan bẹ táwọn mẹ́rin bá wà lára anábi ní kò lẹ́tọ̀ alákọ̀ọ́kọ́ta anábi sallallahu alaihi wasallam sọ anábi ní al'awra albayyinu awaruha anábi sallallahu alaihi wasallam ní ẹran tójú rẹ̀ dá ẹran tójú ẹ̀ dá tó jẹ́ pé dídá ojú rẹ̀ yìí ó hàn dáadáa tẹ́bá ti wáyé rígbá ẹran yìí ojú rẹ̀ dá àwọn olùmọ̀ sọ pé tánà ìgbà sọ fún wa pé àwòrán ìtójú rẹ̀ dá a jẹ́ pé ìtójú rẹ̀ fọ́ òun jẹ́ bíkọ́ sí kíní òun gangan ti kọ́kọ́ bà lọ a gbọ́dọ̀ lo ẹran tójú rẹ̀ fọ́ àdìgbìpaléyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ anábi sallallahu alaihi wasallam anábi ní al'arjá anábi ní ẹran tó múkùn tó jẹ́ pé tí máa ní ẹ̀sì pé ìní rẹ̀ balansi ẹ̀sẹ̀ ló ma wọnú ara wọn ẹn albayyinu arjuha inú riwaya mi albayyinu zal'uha tàbá ti rí tí rìn lẹ́tìmọ̀ pé ah, ẹran yóò ẹsẹ̀ rẹ̀ ń ṣe kíní ẹsẹ̀ rẹ̀ wọnú ara wọn ẹran tó múkún ni anábì sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ fi kalẹ̀ so a jẹ́ pé ẹran tẹ́sẹ̀ rẹ̀ bá wá dáńkọ́ tẹ́sẹ̀ rẹ̀ kán a jẹ́ pé ìhun tún burú ju ẹran tẹ́sẹ̀ rẹ̀ ṣe kíní ẹran tẹ́sẹ̀ rẹ̀ múkún lọ inú àwọn ẹran tánàbí sallallahu alaihi wasallam tánàbí ní àgbọ̀dọ̀ fi paléyá anábí ní al-maridatu al-bayyinu maraduha anábí ní ẹran tó sàárẹ̀ gbádùn táwọn náà rí ká ah, ó mọ̀ fẹ́ ẹran yóò mọ̀ gbádùn tààfi lè mọ̀ pé ẹran yóò gbádùn táàrẹ rẹ̀ hàn anábi sallallahu alaihi wasallam ní àgbọ̀dọ̀ fi paléyá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní al-ajfa awil kaseera allati la tunki gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ẹran tó rù hẹ́hẹ́ ó lálàáfíà lóòtọ́ àrígbẹ́rin dáadáa àmúgbẹ́ ó rù débi pé ẹran tí ò ti ẹ̀ ní ní mùdùmùdù láàrin ẹran tí ò ní lọ́ra ní anábi sallallahu alaihi wasallam ó ní àwọn ẹran wọ̀nyí àwọn ẹran mẹ́ta náà àwọn ẹran yìí anábi sallallahu anábi ní ká mọ́ fi wọn paléyá ẹwà rí àwọn ẹran tí wọ́n ní ká fi paléyá inú ṣẹ̀ríà Islam ó tún ní àwọn ọdún tí Islam gbé kalẹ̀ fún wa tí àwọn ẹran ń gbọdọ̀ pé kìí ti pẹ́ran tó lọ lè fà lábẹ̀ ìyá rẹ̀ tí mú yàn lọ́wọ́ tó wà ní ọyẹ ń pẹ́lẹ̀ ẹ̀pá ilé náà ti yá rárá tó bá jẹ́ pé ràǹkúmí la fẹ́ pa ní ọdún márùn-ún ràǹkúmí gbọ́dọ̀ pé ọdún márùn-ún síwájú ká tó fi paléyá tó wáyé pé màálù la fẹ́ pa ní màálù gbọ́dọ̀ pé ọdún méjì síwájú ká tó fi paléyá tó wáyé pé àgbò la fẹ́ pa ní àgbò gbọ́dọ̀ pé ọdún kan tó bá jẹ́ pé àwọn ewúrẹ́ ní oṣù mẹ́fà rẹ̀ òun náà ni àwọn nǹkan tí ṣẹ̀rí alákalẹ̀ fún wa táwò níbi àwọn ẹran tá a bá fẹ́ pa bákanáà nínú àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tó lè ìjà yìí òun náà ni atakbir òun náà ni ìmá gbé Allah subhanahu wa tóbi nínú àwọn ọjọ́ yìí ìmá gbé Allah subhanahu wa ta'ala tó bí nínú àwọn ọjọ́ yìí inú nǹkan tó nílẹ̀ ní nínú sharia Islam tẹ́bí ọlọ́wọ́ bá lè kẹ́lá sọ pé wa yadhkuru isma Allahi fi ayyamin ma'lumat ala ma razaqahum min bahimatil an'am ọlọ́wọ́ bá lè kẹ́lá ní kí wọ́n máa rántí Allah subhanahu wa ta'ala ní àwọn ọjọ́ tó ní àwọn ọjọ́ tá a mọ̀ àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní sọ yìí àwọn náà ni àwọn ọjọ́ so látara àdí eléyìí a ma ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alham pẹ̀lú gbogbo àwọn ọ̀nà àwọn ojúpọ̀nà tó gbà wá a bẹ̀rẹ̀ sí ma ṣe láti gbà tí mẹ́wàá àkọ́kọ́ ìtọ́wà ti bẹ̀rẹ̀ eléyìí òun náà ni a ma ṣe láti wá ma ṣe fátítí àtẹ̀kìbírọ́tú alìmútúlákọ̀ yìí a wà ma ṣe fátítí tí ó fi di jọ́ kẹtàlá tí ó fi di àsìkò alásàdíjọ́ kẹtàlá lẹ́gbàtàbà sílé asán ìjọ́ kẹtàlá Eh, ìtumọ̀ ẹ̀ náà ni pé ìjọ kẹta lẹ́gbàtà bá tẹ̀lé yátá òun náà látò dájú so nínú àwọn nǹkan tí ń bẹ nínú mẹ́wàá àkọ́kọ́ yìí mẹ́wàá àkọ́kọ́ nínú Zulhijja tó jẹ́ pé nínú àwọn kíni nínú àwọn nǹkan tí èyàn máa fi wá ojú rere Allah subhanahu wa ta'ala ni tí èyàn máa fi ṣe alápàtìtì ni so iná láfi rẹ́rì látọ̀dọ̀ àwọn inú àwọn sọ̀hábà Abdullahi ibn Umar radiyallahu anhuma tó lásìkò yìí àsìkò táwọn èèyàn máa ń sáfún pé ní àsìkò tí ṣètá ní ó fẹ́ máa gbà yẹn lágbé ni nítorí pé kí ni nítorí pé kí ẹmọ́ bá sálápá tètè bá orí tó wà ń bẹ̀ yìí wọ́n wá fi láwọn èèyàn létí táwọn èèyàn bá ti wá gbọ́ àwọn náà wá tají wọ́n kálukú náà máa ṣe kí ni wọ́n kálukú náà máa wí jẹ́ inú àwọn nǹkan tàwà gbọ́dọ̀ sọ́ra fún òun ká ilé yóò máa wí tí ẹ̀ gbogbo bí táà bá ń lọ táà bá ti sí níbi ẹ̀gbin ẹ̀yìn láwọn mẹ́wàá àkọ́kọ́ yìí a máa wí ní gbogbo wà a máa fi rántí Allah subhanahu wa ta'ala so eléyìí òun ni àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú mẹ́wàá ni àní díẹ̀ nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú mẹ́wàá a ti wọnú a ti ní bùkátà sáwọn àdájọ́ yìí síwájú di jímọ̀ so látara àdí eléyìí ká gbìyànjú láti sálápá ń tètè nípa àwọn oore nípa dáadáa bóyá àwẹ̀ gbígbà ni làwọn bá nípa kápá láti gbà ẹ̀yìn bóyá ká máa ṣàánú àwọn èèyàn ni bóyá ká máa tọrẹ fáwọn èèyàn ni bóyá ká máa ṣe tilawatul Qur'an ni gbogbo táwọn náà bá ti mọ̀ níṣẹ́ olóore nínú àwọn nǹkan tí wọ́n fi opportunity ńláńlá lélẹ́yìí tó jẹ́ pé tọ́lọ́wọ́n bá àríkẹ́ lọ́bá ló dé báyé láyé lọ́dún yìí ó gbọ́rọ̀ gbìyànjú láti tẹ́kíní láti dìrọ̀mọ́ nǹkan yìí láti wá oore tó níbọ̀ kàbálẹ̀ síwájú Allah subhanahu wa ta'ala pé ọdún ibá bá mi láyé ọdún tí ń bọ̀ yóò tún bá mi láyé ó bá wọn kan láyé lọ́dún tó lọ tó jẹ́ pé lọ́dún yìí kò bá wọn láyé ẹn àti ìmá àwọn tí ó tún bá láyé lọ́dún ìga báyà kó ṣe dáadáa níbẹ̀ bí ìgbà tó jẹ́ pé ọdún mi ò ní wá láyé mani tọ́mí bá tún dé ó tún gbìyànjú kó tún ṣe dáadáa ń bẹ̀ nítorí pé kíni nítorí pé dáadáa yẹ pọ̀jù níwájú Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti wá ń sọ pé ká ṣe dáadáa nínú àwọn ọjọ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ kájìnà tí gbogbo àwọn àwà bàjẹ́ kájìnà tí gbogbo àwọn ọ̀rọ̀kọ́rọ̀ àwọn ìsọkúsọ àwọn àrinkunrin àwọn àwakíwà àwọn àdádálẹ̀ àwọn nǹkan ní papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ká túbá kò nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àwọn ọjọ́ tá a nítorí pé ìtúbá kò níbi ẹsẹ̀ ẹ̀yìn ìjìnà sí àwọn nǹkan tọ́lọ̀wọ̀ bá rí pẹ̀lá ní ká jìnà sí orí láńlá àlékún orí ní ọmọ jẹ́ fún wa níwájú Allah subhanahu wa ta'ala anábi sallallahu alaihi wasallam anábi ni at-tawbatu ma qablaha bẹ́ẹ̀ bá ti túbá kò níbi ẹsẹ̀ ó ti pa gbogbo tí ẹ̀yàn bá ṣe láìdá ó ti parẹ́ síwájú kíni síwájú kó tó di pé ẹ̀yàn túbá yẹn tí Allah subhanahu wa ta'ala kó mọ́sá ṣe ní rọrùn fún wa láti máa ń ṣe àwọn tẹ́ dáadáa láàfin rójú rẹ̀ pàdé láàfin rójú rẹ̀ pàdé láwọn ọjọ́ ta sọ yìí àti lẹ́yìn ìgbà náà àbí Allah subhanahu wa ta'ala kó mọ́sà gbówà jìnà sí shaitan ṣètọ́ni tí ma mú yàn sáì rójú kó níbi dáadáa tó jẹ́ pé tó bá di nǹkan bí aburú òun náà ni ó ma rẹ̀yàn létí kí a òṣèlé òṣèlé àwọn tó bá di dáadáa yóò wà bí ó ṣe gbọ́lágbé àbí Allah subhanahu wa Allahumma wa ala ali Muhammad kama sallaita اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم